ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ọpẹ́ ìyìn ọlá àti ìbára fífún ọlọ́run ọba ẹ̀kú ọlọ́run àìṣà ọlọ́run àìdìbàjẹ́ ọlọ́run àìlèyípadà tó ń yí ohun gbogbo padà ọlọ́run abraham ọlọ́run isaac ọlọ́run jacob ọlọ́run àwọn wòlíì ọlọ́run tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní yìí jésù ẹ kú òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti ilé iṣẹ́ ìránṣẹ́ lẹ́lẹ́rìí ti ọmọ promise land restoration ministry fún ọjọ́ ìṣẹ́gun tí ṣe ọjọ́ kẹfà oṣù keje ọdún 2024 àkórí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ yìí náà ni ọgbọ́n apá keje ọgbọ́n apá keje ẹsẹ̀ ìbílẹ̀ tí a fi ń dá wa lẹ́kọ̀ọ́ láàárọ̀ ló wà nínú ìwé máàkù orí ìkarùn-ún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n sí ẹsẹ̀ ìkẹrin ó lé ní ọgbọ̀n mark orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n sí ẹsẹ̀ ìkẹrin ó lé ní ọgbọ̀n kí ọlọ́run túmọ̀ rẹ̀ sí ọkàn àyàwó bí a ṣe ń kà lórúkọ jésù kristi olùfẹ́ mo fẹ́ kí ẹ kíyèsí àwọn ohun kan Lákọ̀ọ́kọ́ bí mo ti sọ fún yín ṣáájú, ohun kan wà tí à ń pè ní ìròyìn. Ní ìgbà tí o bá rí ìròyìn gbà, èyí yóò fún ọ ní ohun tí à ń pè ní òye. Òye yìí ni ó fi jẹ́ pé nígbà tí a bá dánilẹ́kọ̀ọ́ ní ilé ìwé àbí ní ilé ìjọsìn tàbí nínú ẹ̀kọ́ tí à ń rí kọ́ nínú ayé pàápàá, àwọn kan máa sọ wípé ó yé àwọn nígbà tí àwọn kan yóò sọ wípé kò yé wọn ó tún ní ohun tí à ń pè ní ìmúlò bí mo ti ṣe tún sọ ṣáájú ṣíṣe ìmúlò ìmọ̀ bí ó ti yẹ òun náà ni yóò fún ọ ní ọgbọ́n wọ́n wàá fún wa ní àwọn àpẹẹrẹ kan nípa bí ìmúlò ìmọ̀ ṣe ń fúnni ní ọgbọ́n wọ́n sì bẹ̀rẹ̀ pẹ̀lú apá ìsàlẹ̀ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé ẹ́ksódù orí ìkẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹrin ó dín ní ọgbọ̀n apá àsàlẹ̀ rẹ̀ níbi tí ọlọ́run ti sọ wípé èmi ni olúwa tó ń mú ọ lára dá olùfẹ́ èyí túmọ̀ sí pé ìmọ̀láradá wà nínú ọlọ́run àti nínú jésù kristi èyí sì jẹ́ ìròyìn tí ó yẹ kí gbogbo onígbàgbọ́ mọ̀ ǹjẹ́ bí wọ́n bá wá mọ̀ ọ́ èyí ṣe tí gbogbo ènìyàn kò fi kí rí ìmúláradá gbà ìdáhùn sí ìbéèrè yìí olùfẹ́ ni wípé wọn kò ní ìṣípayá ni ẹ̀wẹ̀ ìṣípayá yìí òun náà ni obìnrin tí ó fi ọwọ́ kan ẹ̀ṣẹ́ ti aṣọ jésù nínú ìwé máàkù orí ìkarùn-ún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n sí ìkẹrìnléní ọgbọ̀n ìṣípayá yìí òun náà ni obìnrin yìí ní. bí a bá wo ìtàn náà dáadáa a rí pé ọ̀pọ̀ ènìyàn ni wọ́n péjọ lọ́jọ́ náà ẹ lè fojú inú wo pé púpọ̀ wọn ni yóò ti máa fà jésù tí wọ́n máa fi ọwọ́ kan lọ́tún fọwọ́ kan lósì ṣùgbọ́n a ní àkọsílẹ̀ wípé obìnrin yìí nìkan òun náà ni amúláradá èyí ṣe tó fi rí bẹ́ẹ̀ ìdí náà ni pé obìnrin yìí ó ní ìkàlẹ̀ ọkàn wípé bí òun bá lè fi ọwọ́ kan ìṣẹ́ ti aṣọ Jésù a ó wo òun sàn á sì mú un láradá mo fẹ́ ká mọ̀ pé olúwa tó múni láradá ó wà níkàlẹ̀ níbẹ̀ lẹ́jọ́ náà ṣùgbọ́n ẹyọ ẹnìkan ṣoṣo òun náà ni ó lè fa aṣẹ ìwòsàn tó wà lára Jésù ló lè fà mọ́ ara rẹ̀ èyí náà ni obìnrin tí ó fi ọwọ́ ìgbàgbọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀ eléyìí wá túmọ̀ sí pé ìgbàgbọ́ náà ni a nílò láti fi lè fa ìwòsàn jáde ní ara Jésù nínú ìwé Matthew orí kẹjọ ẹsẹ̀ karùn-ún sí kẹtàlá a ṣe ìbápàdé balógun ọ̀run nì èyí tí ó tọ̀ Jésù wá ẹni tí ó mọ̀ tí ó sì gbàgbọ́ pé olùwòsàn ni Jésù í ṣe ìgbàgbọ́ rẹ̀ lágbára débi wípé ó sọ fún Jésù kí ó má wulẹ̀ ṣe ìyọnu àti wá sí ilé òun ṣùgbọ́n kí ó sọ kìkì ọ̀rọ̀ kan a ó sì mú ọmọ ọ̀dọ̀ rẹ̀ lára dá olùfẹ́ èyí mú kí jésù dáhùn nínú ẹsẹ̀ kẹtàlá ìwé náà wípé máa lọ jẹ́ kó rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ mo fẹ́ ká mọ̀ olùfẹ́ yìí pé ọlọ́run ní agbára tó ó sì fẹ́ láti mú gbogbo ènìyàn lára dá ṣùgbọ́n kìkì àwọn tí wọ́n ní ìgbàgbọ́ tó láti fa ìwòsàn jáde lára rẹ̀ nìkan àwọn ènìyàn ni wọ́n rí ìwòsàn gbà àdúrà ni pé olúwa yóò rú ìgbàgbọ́ ìwà àti ẹ̀mí sókè káfí lè di ẹni tí yóò rí ìgbàgbọ́ ààyè tí yóò ní rí ìwòsàn gbà tí a ò ní tí ìwòsàn wa yóò sì di pípé lórúkọ jésù jẹ kí a gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́ àdúrà àkọ́kọ́ bàbá mi àti ọlọ́run mi ẹ ràn mí lọ́wọ́ láti sọ ìròyìn tí mo mọ̀ di ìmọ̀ èyí tó níye lórí ní orúkọ jésù àdúrà ẹlẹ́ẹ̀kejì olúwa o ẹ jẹ́ kí n lè máa tọ̀ wá ní gbogbo ìgbà nítorí mo mọ̀ pé kò sí ohun tí ẹ kò lè ṣe ní orúkọ jésù àdúrà ẹlẹ́ẹ̀kẹta olúwa ò ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́ láti mú kí ìgbàgbọ́ mi nínú yín kí ó máa pọ̀ sí i ní orúkọ jésù èyí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí mo sọ tẹ́lẹ̀ mo sì gbàdúrà pé ìgbàgbọ́ rẹ nínú ọlọ́run lódùmarè yóò tó láti wo àìsàn yòówù tí ó ń yọ ọ́ lẹ́nu sàn ní orúkọ ńlá jésù kristu lóàwá àmín èmi ni ọ̀rẹ́ yín nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ògbọ̀nrún yín ká bí ọ̀rọ̀ yànjú yìí bá ṣe ọ́ ní àǹfààní tí o sì jalábùkù fún nípa rẹ̀ tí o fẹ́ láti darapọ̀ mọ́ wa bá jọ́sìn ilé ìjọsìn wa kí o lè má dàgbà sí nínú ìmọ̀ràn ọlọ́run tó ti ṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ni promise land restoration ministries tó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by jimodu tola street off eric moro a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi ìsìn máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ nígbà títí ẹlẹ́kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán bí o ṣe ń pinnu láti darapọ̀ mọ́ àánú èkéyìí ìsìn mo gbàdúrà pé ọlọ́run yóò bá pàdé ní ọ̀nà ìyanu yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣàtúntò ìgbé ayé rẹ bẹ́ẹ̀ ni ìgbé ayé rẹ kò ní rí bákan náà mọ́ ní orúkọ ńlá jésù kristu olúwa wa àmín ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah. till